hour àdìsí four fifty seven òun ni àáka ní ọwọ́ mi bí àwọn tí a bá ní tíra ẹ jẹ́ kí a ṣí tíra wa kí a máa bá wa ká lọ. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلى أحدكم الجمعة فليصلي بعدها أربعا رواه مسلم وعن, وعن السائب بن, يزيد أن معاوية قال قال له إذا صليت الجمعة فلا تصلها بصلاة حتى تكلم أو تخرج فإن رسول الله صلى الله عليه وسلم أمرنا بذلك أن لا نوصل صلاة بصلاة hatta natakallama au nakhruj rawahu muslim wa an alhamdulillah wassalatu wassalamu ala nabiyina muhammad wa ba'd ọpẹlẹ fún ọlọ a ṣe fún anabi sallallahu alaihi wa sallam eléyìí ni ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ nípa àgbóyè fíkẹ́ wa pàápàá jùlọ ọ̀rọ̀ lórí sọlá àtọ̀lẹ̀jọ́mọ́ èyí tí a tún fẹ́ bẹ̀rẹ̀ láti máa yànnàná rẹ̀ lónìí òun náà ni àwọn nǹkan tí ó jẹ́ súnà níbi ìrùn jimá àwọn nǹkan tó jẹ́ súnà níbi ìrùn jumá tá a fẹ́ ká ṣe bóyá ká tó jáde àbígbà tá a jáde tán àbí gbàtà dé mọ́sálásí àbí gbàtà kírun tán. àwọn nǹkan yìí òun ni a fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kà ní àtòní lọ. èyí tó jẹ́ àkọ́kọ́ rẹ̀ òun náà ni gẹ́gẹ́ bí àfa àti ọkọ̀ tíra bí wọ́n ṣe kọ́ síbẹ̀. Si òun náà ni àlàyé lórí náfìlà ìrùn jimá ṣé ìrùn jimá tiẹ̀ ní náfìlà bí ò ní náfìlà gẹ́gẹ́ bí irú náfìlà ti ń bẹ fún àwọn àrùn yòókù ilé ìní afẹ́ gbéyẹ̀wò súnni àbí òní. وعن ابي هريره أبي هريرة رضي الله عنه قال أبي هريرة أكبر يوا أصبعي ويبي قال رسول الله صلى الله عليه وسلم olè òjíṣẹ́ ọlọ́run tí kí àtọ́lá ń bẹ fún sọ báyìí nínú ọ̀rọ̀ rẹ̀ pé. ìlà sọ́lá àhàdókùn olùjọ́fà. tí ẹnìkọ̀ọ̀kan yín tó bá kí ìrùn júmọ̀. fàlẹ́ àìsàn lè bàdá àrùbà fọlùsọ̀lì. fọlùsọ̀lì bàdáhà àrùbà. anábì ní tí ẹnì kọ̀ọ̀kan yín ọkùnrin yín àgbà ni àbọ̀mọdé tó ti bàlágà tó bá kí ìrún sọ̀lá àtòlùjọ́mọ́ra kódà tó bá jóbìnrin náà lọ́wọ́ mọ́sálásí lóòótọ́ ìrún jímọ̀ yìí ṣe ọ̀rọ̀ èèyàn fóbìnrin kó wá kí ní mọ́ṣáláṣí kí òun ó kí n tiẹ̀ tó bá wà lé ìrún gbòòrò àmọ́kùnrin lọ́dọ̀ ọ̀rọ̀ èèyàn fún kọjáde kọ́ lọ kí bóbìnrin náà bá wá kí òun náà wá mú ẹni tá ànẹ́bí ń bá wí sọlọ́wọ́ àlẹ́ ìwọ̀sálà pé àlẹ́ ìwọ̀sálà bá dáa ànẹ́bí ní gbogbo ẹni tó bá kírun jimá báyìí fálì yóò sọ̀rọ̀ lé kó yá kí bàdáhà lẹ́yìn ìrún jimá yìí arba kó yá kí raka mẹ́rin ìtumọ̀ rẹ̀ ni pé arba àràkà àti kó yá kí raka mẹ́rin lẹ́yìn ìrún jimá. الإمام المسلم àwọn ni ọgba gbà wá nínú tíra wọn. kí làkọ́ àti àǹfààní ti ń bẹ níbi àdéhìí lẹ́yìn tí òní èméjì ń mú kálukú gbọ́ yí pé àdíìsì yìí ó jẹ́ àmà pé lẹ́yìn ìrún jimá náfìlà kan tó ń bẹ lẹ́yìn àmọ́ tọ̀rọ̀ mọ́sálásí wa lónìí ń wèé kí níbi tó tó ń kí náà ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n kírun náà kọ́ ni wọ́n ṣe kí ni ni wọ́n ń kí náfìlà ń bẹ̀ kódà náfìlà yìí tá a bá ní ká wò á fẹ́ lọ́rọ̀ èèyàn ni àmọ́ kì í sọ̀rọ̀ èèyàn nítorí àwọn ẹ̀rí mi torí àtàlà fi sọ pé fáli yìí sọ́ọ̀lì bàdáhà amúrúlà rẹ̀ mi bí wọ́n sì pa àṣẹ nínú ẹ̀sìn wa ìpìlẹ̀ rẹ̀ ní pé dandan ní kẹ́ẹ̀sì àṣẹ yẹn anabi ní falùwòsàn lè bá a dà á kó yá kí lẹ́yìn ìrun jimá yìí arùbá ìyá ní arùbá àràkà àti kókìlá kàmẹ́lì ìta àgbọ̀yé bẹ̀ ni pé ọ̀ràn yẹn ni ó yẹ ká torí pé anabi pàṣẹ ni. àmọ́ àwọn ẹ̀rí mi já mọ̀ pé kì í sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí òjíṣẹ́ ọlọ́run ọba tó sọ pé fún lárúbáwò oko kan nígbà tó wá bá pé kí lọ́jọ́ ọ̀rọ̀ yẹn lérí anabi ní ọmọ kírun ọkà àwọn òpó fún ọwọ́ ọlọ́run ọba gẹ́rẹ́ ìhà ṣé nǹkan mi tún jọ̀rọ̀ yẹn lé mi lérí lẹ́yìn tó ọkà fún mi yìí anabi ni ńlá ńlá à ń tàtọ̀ wá anabi ni kò sọ̀rọ̀ yẹn mọ́ àyàfi kọ́ ọmọ yẹn náà fílà lóko níjọ́ náà anabi ò sì ka ìrún náà fílà ti ń bẹ lẹ́yìn ìrún jimá yìí sí ó jẹ́ àmà pé kì í sọ̀rọ̀ yẹn nínú àwọn èrè táwọn àfáà mú un tó fi hàn pé kì í sọ̀rọ̀ yẹn. tọ́ tẹ́ bá wá béèrè dájọ́ rẹ̀ lọ́wọ́ wa nísìnyí kí láwàá wí o á ní súnmọ́ ni ẹni tí ọba kí sọ́yẹ́ ká bu kọ̀ yẹ ká bu kọ́dà á ní ìdí káìsẹ̀ máa dààmú ká máa bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé sóòkè àbó òkè amẹ́ríkà bá dé dé kò fẹ́ kàn sí bí àwọn nǹkan tí wọ́n fẹ́ kàn sí a lè máa sọ fún àwọn èèyàn bẹ́ẹ̀ bí àwọn nǹkan tí wọ́n fẹ́ kan ṣe a lè máa sọ fún àwọn èèyàn bẹ́ẹ̀ nípa pé o ò ní kí ni torí kò fẹ́ kan ṣe ó sì wà ní under control bóyá tẹ bá ń sọ fún náà ni ó fi mọ nítorí ẹ kó ṣe. eléyìí jẹ́ ìkan nínú àwọn ẹ̀kọ́ tó yẹ ká mú. anábì wa ní mélòó anábì ní ake orí mẹ́rin mẹ́rin tá a kí ibò láṣẹ kí anábì ní kó kí lọ́kà mẹ́rin lẹ́yìn ìrìn jẹ́mọ̀. arínú àwọn àfáà tí wọ́n sọ pé a kì pẹ̀lú sálámà kan kí mo pè é a kì pẹ̀lú sálámà kan a ní sálámà méjì ń bẹ̀ o wọ́n ní kótó rí pé anabi ní fáwọn yosọ́lẹ̀ bá a dá a ha anabi ní ó kéwòn bẹ́ẹ̀ wọ́n ní kí wọ́n yẹ káfí kí sálámù kan náà lásàlámù bẹ́ẹ̀ ìyẹn ni pé a kì í bá a ṣe máa kéwòn zúwórì àbí ká kí rákà mẹ́rin ẹ̀rí papọ̀ lẹ́ẹ̀kan náà ká nà ní gbọ́ọ̀rọ̀ ká má jòkó ká fi máa dé ní rákà ẹlẹ́ẹ̀kẹrin anabi ní a ṣe àwọn àfáà wa ní pé sálànà kan ara wọn tí wọ́n tu bẹ́ẹ̀. wọ́n ní pé torí pé tá a bá ní asálàmà yẹn ní méjì méjì ẹlòmíì rò pé méjì tá a kó sálàmà yẹn bẹ́ẹ̀ àfi jọ́yìn ìrun zúrì ni àìrun tí mọ̀ta kí bẹ́ẹ̀ àfi jọ́yìn rẹ̀ àwa sọ di kí ni ìrun zúrì torí àwọn ní sálámà kan láàṣà tọ́ba rẹ tó bá sálámà kan níbẹ̀ sóṣìṣe òṣìṣe. àmì ìtọ́gbà tí ọ̀sọ̀ pọ́ǹtì ẹ̀rí lójú méjèèjì òun lọ táwọn ẹ̀kọ́ sọ nínú àwọn àfáà tí wọ́n ní àdíìsì yìí minal ahadíìsì lòmọ́tòlákà nínú àwọn àdíìsì tó ṣe pé ànábì tú lẹ́ẹ̀ni wọ́n kàn sọ̀rọ̀ yẹn direct a máa ní ìdíkárí àwọn àhàdé ìsòlùmọ́kọ́ yìí dà àwọn ẹ̀rí míì tí wọ́n di àdéhìsì yẹn mọ́lẹ̀ tí ó jẹ́ ká mọ̀ pé kò yẹ ká sálámà kan ó yẹ ká sálámà méjì méjì nínú àwọn kan táwọn mú wá wọ́n mú wá nínú ẹ̀rí wọn pé anábìíní sọ̀lá tó láìlì wà nàárẹ̀ mọ́tìnà mọ́tìnà wọ́n lòdì sí ọlọ́run ní irun alẹ́ tó bá jẹ́ náà fílà àti irun òru àti irun ọ̀sán tó jẹ́ náà fílà méjì méjì lèyẹn máa ń kí dé mọ́lọ̀ ẹgbàá wọn ilé yìí tó pé irun òru àti tọ̀sán ní méjì méjì àwọn nǹkan ọ̀gbà náà àwọn afá wọn ní ọ̀la làáfíà wọ́n lè tó pè torú nìkan lọ́la làáfíà àmọ́ àdìsí yẹn lálàáfíà sọlá tó lẹ́yìn wà nàárí mọ́tìnà mọ́tìnà méjì méjì ni o ó ti yẹ ìtumọ̀ mọ́tìnà mọ́tìnà kì í ṣe ẹlẹ́ẹ̀kejì o ẹlẹ́ẹ̀kejì méjì méjì lèèyàn máa kí lóbi jẹ́ ń sọ̀rọ̀ bàtà ń sọ̀rọ̀ mọ́sánánù kùránì náà fẹ́yàwó méjì ẹlẹ́mìí ọmọ wa tún máa kún pé ìyàwó ẹlẹ́ẹ̀kejì ìyàwó ẹlẹ́ẹ̀kejì yìí ṣe máa fi náà o ó ti yẹ ntọ́nà wọn bá sọ bẹ́ẹ̀ ni pé tọ́nà afẹ́yàwó ní ní àbí kí ẹ fẹ́ ní mẹ́rin mẹ́rin ẹ̀yin tẹ́ bá fẹ́ yàwó kódà tó túmọ̀ sí gbogbo kó méjì wọlé ní túláàsì lẹ́ẹ̀kan náà àmọ́ ẹ̀yin tẹ́ sí ìyàwó lágbègbè yìí nìsín ẹ̀yin lè mọ fẹ́ méjì méjì lọ ẹ̀yin yìí náà lè mọ mẹ́ta mẹ́ta tó bá wù yín ẹ̀yin náà lè mọ fẹ́ méjì méjì lọ kí ẹ sì pé dandan lẹ́kọ́ wá kó méjì wọlé lẹ́ẹ̀kan náà tọ́mọ́ aṣọ ẹ̀ṣọ́ ìyàwó ẹlẹ́kẹ̀ẹ́jì wọn owó kálukú wa náà ló ti kó sí rí abẹ́lé ìtara wa jì ní. ìyàwó ẹlẹ́yìnkejì kí ni ó kọ rẹ̀ sáàníyà kí mo pè é sáàníyà ìyàwó ẹlẹ́kejì ní kí ẹsẹ̀ mọ́sílẹ̀ ò yá ni à mọ́sílẹ̀ mi ni ìsọkúsọ lọ sọ ó ní sáàníyà mi ni so eléyìí ló bá a mú tọ́ anábì wá ní ìrún òru méjì méjì ní kẹ́ẹ̀kì àti ìrún ọ̀sán ó jẹ́ àmà pé ẹni tí ó bá kírun mẹ́rin lẹ́yìn ìrún jimá mélòó ní òkè méjì méjì tọ́ba wá sálámà méjì àkọ́kọ́ tó sálámà méjì ẹ̀kejì yóò jẹ́ mẹ́rin eléyìí ní táwọn etí lọ́dọ̀ eléyìí ní ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta lábẹ́ ọ̀rọ̀ yìí ẹ̀kọ́ kẹrin. lábẹ́ ọ̀rọ̀ yìí àdìsí yìí ànábì túlẹ̀ ibi gbogbo ẹ tó bá kírun lẹ́yìn jimá mélòó ni kò kí mẹ́rin lẹ́yìn jimá lànàbì sọ káàkiri mẹ́rin kọ̀ wá yẹrí rẹ̀ pé bọ́bá kí nínú ilé àwọn òkè mọ́sálásí báyìí ni kò kí ó kàn ní káàkiri mẹ́rin àwọn ìgbà wa àdìsí tó wa pé. tọ́gbẹ́mọ́ lásìlá àbàtì kì í èyí báyìí ni kẹ̀kí tẹ́ẹ̀bà kí inú ilé ẹ̀kẹ́ yìí báyìí. àdìsí mi wá wá ó ní ẹni tó bá fẹ́ kírun lẹ́yìn jimá tó fẹ́ kí inú mọ́sálásí kó kí mẹ́rin nínú ló pè. tó bá jẹ́ pé inú ilé rẹ̀ ló ti fẹ́ lọ kí kó kí mélòó kó kí méjì anábìbọ̀ bẹ́ẹ̀ sọlọmọahu àlèwọsálà táwọn ẹ̀kọ́ bẹ lọ kírun jimá tó bá bẹ lọ kí náfìlà jimá nínú ilé náfìlà ti mẹ lẹ́yìn jimá anábì máa kí méjì tí wàá kí ni wọ́n lásì gbọ́dọ̀ lókè torí ẹ̀ wa lónìí ọ̀gọ̀rọ̀ wa tá à ń kírun nínú mọ́ṣáláṣí tá à ń kí náfìlà lẹ́yìn jimá mélòó bá lóòótọ́ iná àfa mi tó ṣe pé àwọn tó ń mú ìtumọ̀ míì fún àdéhìsì yìí àmì èyí tó kílẹ̀ náà ni pé mẹ́rin ni a kì í mọ́ṣáláṣí mẹ́rin máa pè é tọ́wọ́ ti rí àwọn àfa tí wọ́n ń kí méjì méjì kò túmọ̀ sí pé òun ni dàrẹ́ẹ̀tì o lóòótọ́ wọ́n lè ṣe mú kò ṣàwọn àfa mi tí wọ́n tún tú bákan àmì ìtọ́wádà rẹ ti ní ké mẹ́rin afá àmẹ́sì ni ó sì lè ti rẹ̀ pé òun ló mú sí kíni àbí kọ́ mọ́ kánjú torí ẹ̀ tó bá rẹni tí ń kí méjì mọ́nìkì tó kó ti jẹ́ àfà ó ti yé ìwọ́n náà mọ́ wá kí méjì tètè yá kí mélòó tó bá yẹ kí ni mọ́sálásí ló ti fẹ́ kí kánú mọ́sálásí ló ti fẹ́ kí ni ló ti fẹ́ kí kí mẹ́rin rẹ̀ kó pé eléyìí ni sunna níjọ́ mo ti ka àdéhùn yìí ni mo ti wá kí mẹ́rin alábàtà àwọn àrìn kan tí mo rí pé tí bá mo sábà máa ní àpọ́tímẹ́ǹtì púpọ̀ tí bá ti kírun tán ní máa mú mi sábà kí méjì nítorí pé kí n má bàa dáhùn tí mo fẹ́ rí dúró àbí mi mo ti sàlọ́mọ́ mi lọ́wọ́ tọ́wọ́ rí mi náà tí mo bá kí bẹ́ẹ̀ so ọba àlọ́ fẹ́ mú ẹ̀rí tiẹ̀ o mọ́ mẹ́rin rẹ̀ ń bẹ̀ wọ̀ mẹ́lá rẹ́bí dáwọ́ ké mẹ́rin téèyàn bá wọn á ké ní lélẹ́ òkè méjì ẹni mí ni wọn á rò pé ṣé mọ́lá sí mẹ́ẹ̀ká ti kí méjì náà kí ọ̀ tó á lọ lé inú ilé pẹ̀lú mọ́tíláṣí òun ló lórí jù ẹ́ ẹ dáhùn náà mọ́sálásí ayé ajá pé tinúlé ní òkèrè tí mọ́lá ló ṣe kí ni ló máa pọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ là ń bí ni ṣebí tá ànábì gbé wa nù ìtọ́ yẹ kí wọ́n lóun lónù torí ànábì ló mú wa àkọ́kọ́ èsì ni èsì ẹlẹ́ẹ̀kejì ni pé òjísé ọlọ́run ọba sọlọ́lá àlùwọ̀sán ó ti jẹ́ òye wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé sọláàtùl mari fi bẹ́ẹ̀tì yìí òjísé ọlọ́run ní irun tí ọmọ nìyẹn bá kí nínú ilé rẹ̀ afdọ̀lù ó lóore fún gan o ó ti yé nísì ẹ̀gbọ́ irun tọ́mọ nìyẹn máa kí nínú ilé rẹ̀ ó ti kí ni ó lóore ìlànà tó bá àyàfi inú ọ̀nà yẹn nìkan àyàfi inú kí wọ́n pé wákàtí mọ́ra àrùn nìkan kákìrún ilé wa òun ló ṣe lóore jù náà fílà là ń sọ o wọ́tọ̀ ọmọ sáré wa mọ́lá sí wa kí náà fílà kò lóore tó kó kí nínú ilé ànábì lọ́sọ̀ yìí sọlá àlùwàsára irú ọ̀ràn yẹn lèèyàn máa wá kí ní mọ́sálásí. nítorí pé tó ń bẹ náà rò ní sí ọlọ́run pé ẹ̀yin èèyàn wàlà tẹ̀jẹ̀ àlò wàlà tẹ̀jẹ̀ àlò òyòtàkùn mọ̀kọ̀ mìíràn ẹ mọ̀ sọnù lẹ́yìn ẹ mọ̀ sọ di sàárè torí ẹ mọ̀ kírun nínú lẹ́yìn dáadáa àǹfààní sì mẹ́mẹ́ ni àkọ́kọ́ ni pé sàárè lèyìn tí kírun ẹ̀kejì ni pé tọ́ bá kírun nulẹ̀.

wọ́n mọ̀ kírun ní lójú wọn wọ́n mọ̀ wá rí bó ṣe kírun ìyàwó rẹ̀ náà tí wọ́n mọ̀ ń kí tó bá rí tó ń kíná bí lànà lé ìyá ọ̀gá kò bó sì yẹ kíyàn máa kírun ni. ọmọ rẹ bá pé bí ọmọ ọdún méje olè mọ́ mú wá mọ́sálásí kì í sọ̀rọ̀ yẹn o àmọ́ èyí tó bẹ́sẹ̀ mu jù kì í tẹ̀lé náà tó bá mú wá lọ́mọ ọdún kan o àmọ́ o lè tibẹ̀ tó ń lọ gbèsè nítorí pé tọmọ rẹ bá ń dààmú àwọn èèyàn nínú mọ́sálásí tó ò dín kún wọn láyè fọkàn sí bí irun wọn ìwọ lè máa pẹ́sẹ̀ láti ilẹ̀ torí wọ́n lo òjò ọmọ yẹn ò tí ì tó wá mọ́ láti ọmọ tó bá ti tẹ́gbẹ́ ẹ̀ lè kọ̀ǹtúrò rẹ̀ níwọ̀nba tó ní káwọn èèyàn kọ́sọ́sílẹ̀tì pẹ̀lú irun wọn pàápàá jùlọ ọmọ ọdún méje gbọ́dọ̀ lọ́nà ànábìyàn máa kọ́ ọmọ láti ẹ̀rọ ọmọ ọdún méje nígbẹ́ inú rẹ̀ kéyìn náà ti mú ẹ̀kọ́ kò tí ì nídìí ọmọ mu wá nígbà yẹn bákan ọmọ ọdún méje ìwà náà máa kọ́ lẹ́kẹ́ máa bá ẹ̀kọ́ kí wọn ọ àmọ́ ọmọ kó lé yọ àwọn àgbẹ̀ wákàtí márùn-ún kẹrin mọ́ kínú ẹ̀kọ́ títí ń kọ́ láti bí ọdún bíi mẹ́fà sẹ́yìn lára mu wá tí kọ́ ọmọ kẹta dédé bọ́ wá eléyìí ẹja mú mẹ́kọ̀ọ́ wa ọ dáa púpọ̀. inú ilé ló ti da lára ẹ̀kọ́ nù ìyàwó náà tó máa kẹ́kọ̀ọ́ látara rẹ̀ tẹ́ bá ń kí inú ilé àmọ́ ọ̀tọ́ ẹbí gbogbo oorun tiẹ̀ inú mọ́sálásí nìkan náà ni kò ṣe ń tó lóore inú ọ̀ràn yẹn nìyẹn máa ń kí inú mọ́sálásí. lóbi jásí pé ní ẹni tó kíráka méjì ní jimá lẹ́yìn jimá tó kí inú ilé kí ló ṣe ó ṣe ń tó lóore kò sàṣejù àwọn ọ̀tọ́ kí mọ́sálásí torí pé lásìkò yẹn náfìlà yẹn ò lóore nínú mọ́sálásí níbo ló ti lóore nínú ilé gbogbo náfìlà rẹ̀ níbo bí kalẹ̀ bẹ́ẹ̀ gbogbo náfìlà ẹlòmíì tí ọ̀gbẹ́ sì yé tó bá dòru yóò wá lọ́wọ́ kí wọ́n òwúrẹ́ tó wá jáde kó nu ilé rẹ̀ yóò wá ń bọ̀ wá sí mọ́sálásí yóò wá fi sínú ilé rẹ̀ lẹ́ aládùn òní gbà mẹ́ kò ní yẹn náfìlà mẹ́rin ọba jáde tó bá bọ́ sọ́wọ́ àwọn ọmọ ará ìṣà tó bá gbé ọ wọlọ kó bára rẹ torí wọlọ kẹsìn. bí àárín yẹn ṣe jẹ́ o torí di eré ìjàmọ́ ẹ̀já máa kíná fílà wà nù lé ẹlẹ́mí máa rò pé tó bá kírun tó máa ń lá sí ibi tó wọ̀ bá kíná fílà tó máa ń lá tó máa lọ lé àwọn kan rò pé òun kíná fílà pé ah. Hmm àwọn àbúrò àná ọ̀dùn wọ́n yẹ kí náà fìlà o ibi tó lẹ́rọ̀ fi kí wọn nínú mọ́sálásí má mú yẹn ṣe skills ìwọ gbọ́rọ̀ tí ànábì sọ fún ọ yìí kó o sì gba láàdá báwọn èèyàn bá wo ìròkulò làwọn ń ròyìn yóò tó bá sì wá sọ́kàn lórí ọ̀dọ̀ sọ fún ẹ pé inú ló ti lóore jù kọ́dọ̀ òjísé ọlọ́run ọba gan-an ó wà nú àkọọ́lẹ̀ pé òun mọ́gbóbi ìṣáàyè rẹ̀ inú ilé ní tí mo lọ yẹn fílà yìí báyà tí ẹ̀rí tì mí àríyìn tí àrẹ́bìnrin wa yẹn fílà yìí ìmọ̀ ẹ̀yìn sọ̀rọ̀ ọ̀gbà àlèwò sọ̀rọ̀ tó bá nínú ramadana táwọn kan bá ráwọn àfáàrà kó kírun ní tàràwì inú mọ́tíláṣí wọ́n ní àwọn àfáàrà náà nù àwọn ustaz wọn ò kí náfìlà tàràwì ta ló sọ fún ọ pé tàràwì inú wọn ká sí lónìí oorun ju ti inú ilé lọ lóòótọ́ hadisi wà pé bí ẹ bá kí ní jàmbá lẹ́yìn ìmọ̀ọ́mù ní àkókò òru náà lára gbogbo òru ni ọgbà ee hadisi náà sì wà pé tó bá kí nínú ilé olóore jo ẹ ó sì kí jàmbá inú ilé pẹ̀lú ìyàwó rẹ náà ẹ kí tàràwì bẹ̀ ó sì kí ọ̀dà kí. tó o bá fẹ́ fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kì í ṣe dandan ni pé kò wá dún ní máa bẹ́ẹ̀ nítorí jẹ́ pìlẹ̀ ni pé wàá lọ́nu lé lọ kí eléyìí làbí mi mú wa fún wa sọ́dọ̀ wà á lọ sọ́dọ̀ ẹ̀ sì máa fi kọ́ àwọn èèyàn gbogbo pé inú rẹ̀ kẹ́ ẹ máa kí ọ yàtọ̀ sí tó ṣe pé ilé rẹ̀ ò ṣe tò sí bí ẹni tó tọ́lọ̀jà ọ̀rẹ́ kí wọ́n lásì ọ̀rẹ́ kí wọ́n lásì ní ọbẹ̀ kírun lọ́jà ní mọ́tíláṣí ọjà kọ́ wá ló wọ́n lọlé sẹ́wọ̀n pé ìtumọ̀ rẹ̀ ní pé kò ní kàn sí tó bá sì lóun lọlé nígbà yẹn ó túmọ̀ sí pé ọfẹ́ lùsì market tó fẹ́ tà níjọ yẹn látòṣòdì ọfẹ́ wá sórí ló wá kí náfílà tó tàn padà sí ọ̀hún wọ́n ti ló lóore jùlọ ọgọ́rùn ọlọ́gbọ́n sì jẹ́ àgọ́ irú yìí wọn ò kiri mọ́ṣáláṣí ni torí pé kò sọ opportunity kò sáàyè tó fẹ́ fi sí inú ilé àmọ́ tó ń gbẹ́jọ mọ́ṣáláṣí àmọ́ wà lè rẹ ọlọ́kírun mọ́ṣáláṣí kẹta àní ilé kẹta ọ̀wà nulẹ̀ ọ̀wà kíná fílà rẹ̀ ẹ̀rọ mẹ́rin tó máa nínú ilé òun ní kí n má wọ́n lò mójútó tó bá ti mójútó yọ̀ ọ̀rọ̀ fún ọ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa. ìmí tó wá wà tó jẹ pé àwọn ọ̀ka mẹ́tọ́ bá nínú ilé wọn ò ní kí àwọn tó bá mẹ lọ́ndà control tó ti pé àwọn ọ̀ka náífìlà kún bẹ́ẹ̀ sì ni náífìlà ní òun lèyẹn tó máa fi ń súnmọ́ lọ́wọ́ ọba jù lọ ẹ gbọ́ èèyàn lèyẹn máa fi ń súnmọ́ lọ́wọ́ ọba jù lọ táwọn kan ọba máa wá kí tí wọn ọ̀ka kún àti inú ilé àti ta bí ẹni tí gbélé kẹ́wọ́nìsì tí wọn nínú ilé kan tí ó ti kì í sẹ́mi kíláàsì ní ìjùlọ kí yọ palẹ̀ máa ga lórí ibi tí kò sùn nù yọ palẹ̀ máa ga yọ wà kí bẹ́ẹ̀ sàbí kò ní rọrùn fún inú mọ́tíláṣí ni ti kí o ti àbọ̀ wí tùlẹ́nu mi ní sẹ agbárí ní ó lò yọ àdé bá ti ní lílo lóore ẹ̀yin wà ní mọ̀ náà ó ti mọ̀ pé mo wà nínú kíláàsì kò ní rọrùn torí pé kò nínú lébẹ̀ o wọ́n sì máa palẹ̀ máa ga ni káàdì gbà tí àwọn èèyàn ń lo bẹ̀ lọ́wọ́ ní ìjẹ́ padà kí tiẹ̀ nu mọ́ṣáláṣí bọ́ọ̀ bá kí ni á béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé tó fi kì í tó rọ̀ fẹ́ kàn sí. so eléyìí ni àlàyé díẹ̀ nínú àwọn àlàyé àwọn àfẹ́sẹ̀ lágbègbè ọ̀rọ̀ yìí náà. wà á ní sá ibi gbòǹzà kò ní ẹ̀zí. ẹ̀gbọ́n wọn eléyìí wọ́n látọ̀dọ̀ àáfàá wa tọ́jọ́ kan nínú àwọn táàbù yìí à ń pè ní sáà ìdùnnú yẹ̀zí. Mm-hmm. anna muawiya taqala la. anna muawiya ó ní muawiya múnú abi sofiyan tọ́jú kan nínú àwọn olórí àwọn mùsùlùmí tó sì jẹ́ kan nínú àwọn sàhábà kọ́ọ̀lọ́lá ọ sọ fún muawiya sọ fún sáà ibè pé. ìlà sàlàyé tàbí jùmọ̀ tó o bá ti kírun jimá tán o. kàlá tusalli ha bisalatin. fala tasili ha bisalatin. mọ́sẹ̀ jọ́yìn ìrún jimá yẹn mọ́ ìrún míì tó jẹ́ náà fílà tó fẹ́ kí lẹ́yìn rẹ̀ ẹ̀gbọ́ àgbọ̀yìn yẹn ni pé ó wá wọn pé asalaamualeykum wa rahmatulah asalaamualeykum wa rahmatulah ọwọ́ ara ti kún wọ́n tún ní ẹ̀kí náfìlà mẹ́rin ní ẹ̀yìn rẹ̀ kò sí rọrùn fún ẹ̀kọ́ ọlọ́lé yìí torí lẹ́yìn jìnnà wọ́n wá fẹ́ kinu mọ́sálásí mo ti sálámà tán báyìí ọba tún dìde sókè ọba tún ṣe bisimilahi rahman rahim. muawiya sọ fún sáà ìdọ̀mọ yẹ̀sídù pé fàdáàtà sílẹ̀ abisọ́lá tẹ̀ mọ́tò jọyìn ìrùn míì mọ́ ìrùn jimá yẹn. mọ́jọ́ ìrùn mi mọ́ ìrùn jimọ̀ yẹn. ata takala. ata takala ìtò wà bẹ́ẹ̀ ni pé ata takala ìtò wà bẹ́ẹ̀ ni wọ́n á pa káàkiri wọ́n á máa ṣe bẹ́ẹ̀ nínú èdè lárúbáwá àtàtàkàlà fíìmù ìdọ́rùn náà ni wọ́n á lò kalẹ̀ gẹ́gẹ́ bí pé wọ́n títí tó fi sọ̀rọ̀ ìyẹn ni pé má jọyìn ìrun méjì mọ́ra wọn náfìlà àti ọ̀ràn èèyàn àbọ̀ràn èèyàn méjì àyàfi kó rí pínpín ni kọ́ ọ sọ̀rọ̀ irú ọ̀rọ̀ wo ló ní ọ sọ irú ọ̀rọ̀ wo ló ní ọ sọ ṣe é máa kékeré yọ ṣe alhamdulilah alhamdulilah subhanallah subhanallah ọ̀rọ̀ ní àbọ̀rọ̀ kan àmọ́ síkìrì ni ṣé síkìrì ni ó ní ó ṣe ni torí pé ó ní àtàlà nàkàlà bákan náà tí ìyàwó bẹ ọ̀sálámà tó bá ní pé ṣé bóòlù oúnjẹ tí wọ́n yàrá kalẹ̀ rẹ ti rà ṣé ń yí nǹkan ní òkè òjìmọ̀ ọba ìwé oúnjẹ tí wọ́n yàrá kalẹ̀ ti rà ṣé ń yí nǹkan kí ló ṣe bẹ́ẹ̀ náà ọ ọmọ Abu Sufyan ó wá dájúkọ Sa'id ibn Yazid pé àyàfi kó orí kọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ló wá ní ọ sọ sísìkiri ló ní ó ṣe ni àbíkọ́ báyẹn sọ̀rọ̀ lásán èwo ló gbà lérò bẹ́ẹ̀ ọ̀rọ̀ méjì làwọn afa sọ àwọn kan ní kọ́ báwọn èèyàn sọ̀rọ̀ dàrẹ́tì ni o kì í ṣe síkiri o torí pé tó bá fẹ́ síkiri ni subhanallah tẹ́yìn bá wọlé ní ìrùn kò sí kí ni kò bá rún jẹ́ so kì í ṣe irú ọ̀rọ̀ yẹn lànà bí máa gbà lérò wọ́n ní kó bá àwọn èèyàn sọ̀rọ̀ direct lànà bí gbà lérò àwọn míì ní irọ́ o ànábì ni ó sọ̀rọ̀ ni gbogbo èyíkéyìí inú ọ̀rọ̀ tó bá sọ àti síkìrì ni o àtọ̀rọ̀ lọ́ba àwọn ọmọ nìyẹn sọ o ó ti ṣe tó yẹ kó ṣe wọ́n ní nítorí pé tó bá yẹ subahánàlá subahánàlá subahánàlá kì í ṣe tí ànábì ni a ṣe lórí ẹ̀yìn òun ló dá sí i ó lè mọ́ bàánú jẹ́ láìláìlọ́lọ́ láìláìlọ́lọ́ ànábì ò ní á se lọ́rùn ó lè mọ́ bàánú jẹ́ tó lè má se torí kó sì kiri ni àmọ́ ò ní á se ẹ̀yìn òun ní á se tí ẹ̀ bá sọ yìí òun náà ó ti ṣe tó yẹ kó se torí ẹ ẹni tó kírun kan tó tó wá kí ẹni tó kírun kan tó tó gẹ́ni tó wá ṣe síkiri lẹ́yìn òun yẹn ó ti sọ̀rọ̀ àbí ọ̀sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ ó lè wá múná fínà wa ẹni tó sì ké dá tó sì mú ọ̀rọ̀ míì náà ní ọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ pé pé ó sáré mú kọ́ọ̀lù ó sáré pèlè ẹ̀jọ̀ sí ẹ̀jẹ̀ dáná tán wọ́n níbẹ̀ ni àwọn ti dáná tán kí ló ṣe yẹn náà wọ́n sọ̀rọ̀ ọ̀nà irú eléyìí náà tó bá ti ṣe ìyẹn ni islam retí lọ́dọ̀ rẹ̀ kó sàtìsí kan ara ta kúrò jù aró tàkùrù àbí kọ́ jáde kó nu mọ́sálásí mo ní wàá jáde lọ yọ lọ lórí tọba mà pé lè sọ̀rọ̀ tọba kírun kan tó wọ́n fẹ́ kírun mi lẹ́yìn rẹ̀ tó sì jẹ́ náà fílà kí ló ṣe jáde lọ sílé tọba ti jáde lọ lé tọ́ ọ lọ kírun rẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ́ a jẹ́ pé ọ̀daràn kan pọ̀ mọ́ irun mi áwùtà kòròdò yé àwọn míì gbọ́ yé lọ síbi pé àbí kó o kúrò ní ààyè kankan ọgbọ́n sí ààyè míì lọ̀pọ̀lọpọ̀ fi máa sábà bọ́ sáàyè kan tí ó tún kéwòn náà fi là ní ààyè mi àwọn kan ní pé kí ààyè yìí lè jẹ́ nípa àti kéwòn ní orí òun níjọ́ gbé kí á mà ní àwọn kan wọ́n bẹ̀. kọ́ jáde tó túmọ̀ sí pé ẹni tó bá ṣífì láti àyè kásáyè mi só ti jẹun pọ̀ àbí ọ̀jẹun pọ̀ ó ti hàn pé ó ti fi ààlà sírun yẹn òun náà túmọ̀ pé kí ni ọ sọ̀rọ̀ náà ẹ̀hẹ́n. فإن رسول الله صلى الله عليه وسلم معاوية وعبد سبع أو مالي وفرط صوت àṣeyìn máa mẹ́rin ó mẹ́rin láti inú súnà lẹ́gbọ̀ọ́ muhammad ayébíyẹ bá sọ̀rọ̀ rẹ̀ tán ọ̀dà ọmọ mẹ́rin wa àfọ̀rọ̀ tí ọba lẹ́rìí ló ó ní mọ̀nà tí mo ń fún ọ yìí ò lọ sáàyè sáàyè mọ̀nà tí mo ń fún ọ yìí lọ́mọ pé fa iná rọ̀ṣọ́ lọ́wọ́ ìsọ̀lọ́lọ́ àlèwọ̀sọ̀lá òjì sí ọlọ́run ọba àmọ́ràn àbíláàlì òun lọ́pọ̀ wá láṣẹ pé a gbọ́dọ̀ jọ́rìn ìrùn kan kí lànà bí wọ́n sọ. alanu sila salata bi salati. ibi a gbọdọ̀ jọ́rùn irun kan mọ́ irun mi. hata natata lama. àyàfi ká sọ̀rọ̀. àwọn náà kò. àbí ká jáde kó o mọ́ṣáláṣí irun kan sírun mi yìí táwọn ẹbí wa sọ yìí ó lè jẹ pé ẹ fẹ́ kí ìrànràn yẹn kan sírun yẹn mi wọ́tọ̀ jẹ ìran asẹ́l òjẹ̀zúrì àbí wọ́n fẹ́ kí méjèèjì tó bá ti parí zoro báyìí má jọ yẹn á sì rí mọ́ direct káàtì ẹ̀ ní pípò wò ó kí náà fílà mọ́ mọ́sàdédé jọ yẹn kí ni kí ló dáre ṣe astafula astafula astafula àbí kó sàwọn síkiri kan àbí kó múfù látàyè tó wà yẹn kó lọ sí àyè mi irú obìnrin wọn wà ní jáde lọ lóòótọ́ tó ló bá ti jáde lọ lóòótọ́ tó ti gbọ̀ sílẹ̀ sọ̀rọ̀ pé o ti kì ìmọ̀ kejì torí àwọn míì gbọ́ lónìí gan irú àwọn àdúgbò náà ní àdábìlẹ̀ arúgbó àkùrọ̀tù èmi ò sì fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ jáde ni èyí mọ̀ ní kábọ̀ tí máa wá dé máa wá kí alásàrì náà àsìkò alásàrì ló sì ń gízú sẹ́ni kó ti pọ̀ yóò ní àsúnà ah, ni irú yìí wọn kọ sórí torí láti máa gbàgbọ́ yé ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ìpínlẹ̀ akáyìí rẹ̀ gan-an yóò sọ wọn nǹkan yìí ò lè rí báwọn. bákan náà téèyàn bá fẹ́ kí náà fílà lẹ́yìn kíni lẹ́yìn náà fílà bí ẹni tó fẹ́ kí òun wítìrì lẹ́yìn òru tó bá kí òun òru tán wọ́n fẹ́ kí wítìrì lẹ́yìn rẹ̀ kí lọ́yẹ kó ṣe wọ́n á pèsè sí kìnìún kó tó gbé kó tó fẹ́ wítìrì dúró àbí kó sọ̀rọ̀ àbí kó ṣèṣì kó omi tó wà yẹn àbí kó jáde lọ kó bọ̀ eléyìí ni ìṣẹ̀lẹ̀ àfẹ́ lọ́dọ̀ wa lọ́pọ̀lọpọ̀ ọmọlá sínú ìjọba ké ó dàbí wítìrì tí mo ní mẹ́ta ló máa fi ṣe náà kì í ṣe àmójú tó bá fẹ́ ṣe wítìrì ní mẹ́ta àwọn inú òru àti wítìrì ó ṣe ní mẹ́ta inú òru méjì wítìrì kan kí ló ṣe wàá sọ̀rọ̀ kò tó àbí kó shift kó mi kan bọ́ sí bòlù ìkan náà sàábà wọn ní máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n tó bá fẹ́ kí wítìrì lóru bẹ́ẹ̀ kọ́nà fẹ́ kí mẹ́ta ló fẹ́ kí jọ́ mi kan tó bá ti kí náfìlà yẹn tán yóò tún rí pé òun gbọ́ àwọn bùkátà kan kó tó di pé yóò kì í ìwé tèrè ẹyọ kan yìí irun tí ó yẹ kí a sì lélẹ̀ nínú àwọn ẹ̀kọ́ èyí tó yẹ ká mú lára àdéhìsì yìí òun ni pé tí ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa ni pé tá a bá mọ nǹkan kan ká sọ fáwọn èèyàn ká sì mọ wo ipò tá a bá wà àbí káwò pé ẹlòmíràn sọ fẹ́ nìyẹn muawiya níjọ́ tí ń sọ̀rọ̀ yìí olórí ni wà á rò pé ipò kan lòun wà tòun ti bẹ́ẹ̀ ń tún ṣe wáàsí fún àwọn ọmọ ní lẹ́yìn rẹ̀ kò sì fílẹ̀ pé ẹlòmíì ò kù ṣe ilé jẹ́ ẹ̀kọ́ ńláńlá kan èyí tí a mú látara èyí tá a kẹlẹ̀kẹlẹ̀ mú níbẹ̀ ni pé ká má jẹ irun méje papọ̀ tàbí kárí kọ́ra ẹni tí máa ń kájú kórógbóhùn sáwọn ọ̀pọ̀ kan torí pé islam ọ̀fẹ́ kọjá sí pé ní káwọn èèyàn rò pé irun kánlẹ̀lẹ̀ kí ní rákà mẹ́jọ àbí irun kánlẹ̀lẹ̀ kí rákà mẹ́fà nígbà tó sálámà báyẹn ní bí onímọ̀ kò sálámà o wọ́n tó gbóló dìde wọ́n rò pé irun sóòrò rẹ̀ mẹ́rin lọ́gí mẹ́fà kí ló yọ bàbá ṣẹlẹ̀ islam tó wọ́n gẹ́ni sọ̀rọ̀ kan ọ̀tọ̀ ti jáde kó nù àbí kò láyè tọ́ wà yẹn kò lọ àyè míì àbí kò jáde ẹnì kan oníjáde kó lùmọ́lá kó wá wọlé padà kẹ́lẹ́ kan tó wá rò pé irun tí ń kí lọ lẹ́ẹ̀kan yẹn náà ló ti gé ni ló tún kàn kí lọ. àbí ó rò bẹ́ẹ̀ ò ní rò bẹ́ẹ̀ àǹfààní èyí tí òjíṣẹ́ ọlọ́run ọba tí wọ́n fẹ́ kí a mú nìyẹn. mo rò pé àgbọ̀yé a tún wá gbọ́ yẹ pé téèyàn bá kírun lọ́wọ́ nídàkejì ẹ̀wẹ̀ téèyàn bá ń kírun lọ́wọ́ tí ọba ti sálámà ọ̀run kan èèyàn kì í sọ̀rọ̀ lọ́rọ̀ ọmọnìyàn bákan náà èèyàn lè kúrò lórí ìrùn kọ lọ sí ààyè mi kó sì lóògùn kírun lọ́wọ́ tí èèyàn tó kíkan mi bá ṣe kẹ́ni tí kíkan mi bá wọ̀ wọn ni ìrún lónìí kí bá jáde lọ wọn tó ń kí lọ pé wọn lọ dọ̀ọ́. nígbà tó kéde gégé olùmọ̀tòkè aléhìn ọba jáde mẹ́ta ọba tó wọlé padà ní wọ́n lọ ní àmì tí ọba wọ wí kò ní ṣe bẹ́ẹ̀ ilé ìjà mà pé èèyàn lè ṣe yẹn lórí ìrún kò lè ṣe lórí o èèyàn kì í ṣe àbí ìwọ́n sọ̀rọ̀ ó kírun lọ́wọ́ alahakumu takaaso olùyẹ dáa ní fani àtàzòrìzò wọn ní makaabo àtàkì mọ́gbàgbé o ó sì wá sọ̀rọ̀ lórí irun òyò kí n ṣe bẹ́ẹ̀ lóòótọ́ nípìnlẹ̀ lẹ́gbìlẹ̀ àwọn sọ̀hábà nípìnlẹ̀ ẹ̀rùn wọ́n máa ń sọ̀rọ̀ lórí irun kí ànábì ò tó wá kọ̀ ọ́ ẹnìkan jọ kan ìkan náà bá lọ sọ. ó ní ẹni yìí ó ní ẹni yìí àlìjánu kò sí la wọ́n wá ṣe àdúrà rúkìá fún un. ó ti wá gbádùn àwọn bá ti síwájú ń jọ̀rọ̀ pé kó kírùn fún àwọn ọba bọ́ síwájú ọba ń kírùn ó ti ń kírọ o nígbà tó dáàrin kan ó fẹ́ bá ti àdélẹ̀ ọba ní ọ̀rọ̀bọ̀ kíbọ̀ ọ̀rọ̀bọ̀ kíbọ̀ á. àwọn ọ̀sẹ̀ méjèèjì méjì àwọn bá zù ú àwọn bá gbé pé lẹ́yìn kan náà wọ́n mọ̀ pé ètè ń bẹ lára rẹ̀ kò sí kò tí ì kú ọ́ ètè ń bẹ lára rẹ̀ tí ì torí bá wọ wí kò ní sọ ọ̀rọ̀ ní orí irun kọ́lọ̀mbà kọ́mọ́sà sèmi àti yín ní ẹni rí kọ́lọ̀m kí mọ́sà gbàdúrà wa آه، نبأ إني عبد بسي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك